الله الحمد لله رب العالمين الذي خلق السماوات والأرض وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون وأصلي وأسلم على المبعوث رحمة للعالمين نبينا محمد نبي الرحمة نبي التوبة اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين قال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله ما زالت خطبتنا تدور حول محاسن شريعة الله ما زالت تدور حول فضائل أحكام الله سبحانه وتعالى على أحكام التوابيت فكل حكم وكل شرط خالف كتاب الله وخالف سنة نبي الله صلوات الله وسلامه عليه فهو حكم باطل وشرط باطن ومردود لذلك صح عن رسول الله صلى الله عليه وسلم أنه قال فكل شرط ليس في كتاب الله فهو باطل ولو كان مئة مرة وفي رواية ولو كان مئة شرط عباد الله وقد رأينا أن هذه الشريعة الغراء تعتبر المماثلة في استيفاء القصاص ولكن قلنا لكم من محاسب هذه الشريعة هل إذا ثبت القتل أو ثبتت الجريمة بطريقة محرمة شرعا هل تعتبر طاهرتان إحداهما من عكل والثانية من أرينا جاء في الصحيحين وفي غيرهما من حديث أنس بن مالك رضي الله تعالى عنه أرضاه قال أو أرينا شك من الراوي من بعد الروايات قدم ناس من عكل وأرينا على رسول الله صلى الله عليه وسلم فاجتووا المدينة فاجتووا المدينة فأمر النبي صلى الله عليه وسلم بلقاح وأمرهم أن يشربوا من أبوالها وألبانها وفي رواية فلما صحوا وفي رواية فانطلقوا وأخذوا يشربون من أبوالها وألبانها فلما صحوا قتلوا راعي النبي صلى الله عليه وسلم واستاكوا النعم فجاء الخبر في أول النهار فبعث رسول الله صلى الله عليه وسلم في آثارهم فجيء بهم بعد أن ارتفع النهار فلما جيء بهم ماذا فعل بهم رسول الله صلى الله عليه وسلم فأمر بهم فقطعت أيديهم وأرجلهم من خلاف وسمرت بتخفيف وسمرت بتشديد كلاهما سواء بمسامير سمرت أعينهم بمسامير فلما سميت أمرهم أعينهم بمسامير وتركوا في الحر يستسقون فلا يسقون هكذا ماتوا جميعا وهكذا قضى رسول الله صلى الله عليه وسلم عليهم ومن هنا بوب العلامة إمام المحدثين الإمام البخاري رحمه الله وإياه باب إذا حرك المشرك مسلما أليحرك فإنه قد سمعنا من حديث أمير المؤمنين علي ابن أبي طالب من حديث عبد الله ابن عباس الله تعالى قيس في قتلهما جنين بنت نبي الله صلى الله عليه وسلم في الخطبة الماضية ولكن الحكم والسؤال اليوم هل تعتبر المماثلة إذا كانت الطريقة التي حصل بها القتل أو الجريمة طريقة محرمة شرعا أقبل فرغ بعض سؤال المسلمين atọrọ àlékún ìkẹrọ àti gẹrẹ fún nabi sallallahu alayhi wa sallam ẹn tọrọ wọn bá ti wà máa jẹ kẹ fún gbogbo wa ọlọ́run bá ní sàlékún kí ànábì bá ní sàlékún ọlá rẹ̀ àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí àwa náà pẹ̀lú àwọn tọ́ọ̀kẹ́ pẹ̀lú ànábì sallallahu alayhi wa sallam níjọ́ gbúdọ̀ àlìkíyàmà ẹ̀yọ́ mọ̀ yàlẹ́ ẹ̀sìn mo ń fi àsìkò yẹn létí ìbẹ̀rù ọlọ́run bá in tó fi sàtọ́tẹ́lẹ̀ fún àwọn wa nìyẹn o náà ló fi sàtọ́tẹ́lẹ̀ fún àwa náà àní takulọ ẹ èmi ọlọ́run ní kọ̀rọ̀ àti ní gbangba àwa ń bẹ̀ kó jẹ́ kọ̀rọ̀ èmi wa lọ òun ló ọrùn fún abẹ́ kọjọ́ kó fi wá sí kọ́ mọ́ ló wà fún ya rẹ̀ kó ló à ń sọ̀rọ̀ fún wa nípa èèmà tí ń bẹ́ ń bi ṣẹ̀ríà ọlọ́run ọba a sì sọ kèése nàìjíríà nìkan gbogbo orílẹ̀-èdè pàtàláyé tí wọ́n bá ti ń darí ń bẹ̀ tí ìṣòfin ń bẹ́ ń bẹ̀ tí wọ́n wá tún tí wọ́n fi ń darí yẹn tí èsè nǹkan tọ́lọ́run ọba sọ̀kọ̀ láti sẹ́mà wọn à nísinmi ọ̀pọ̀lọpọ̀ èèyàn láyé lẹ́nìí inú wọn dùn òní inauguration lọ òní swearing lọ ṣùgbọ́n àwọn àfà tí ó jẹ́ tó dúró lórí tí ọlọ́run fún ànábì tí ó rí nàrí zọ́ọ̀yìnrán wà bá àtúnà wọ́n rí nàrí tọ́lọ́run fún ànábì sallallahu alaihi wasallam àwọn ọ̀bá yẹn rẹ̀ níbẹ̀ ìṣe rẹ̀ rìn torí wọ́n ti mọ̀ wípé a ti forí gún sánmà bí nǹkan ṣe rí olè tó gbogbo ń bá ti dúró ti ìtọ́lọ̀run ọba yẹnu sí onìkan ní òrì ọrùn ẹn tí ń kú ọ̀nbẹ́ lónìí ọ̀rẹ́ rìn débẹ̀ ni ìsokún lọ lónìí ti ẹnu bí ó ṣe máa rí lọ́nu tí èdè ọgbẹ̀ kìámà ṣùgbọ́n ẹni tó lè rẹ́rìn débẹ̀ tí ó tún rẹ́rìn kú ọ̀nbẹ́ ó ní gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ pé ntọ́nà ọba yọ́nú sí òní fi ń darí lórílẹ̀ tọ́nà bá fi ṣe olùdarí bákan náà nabi sallallahu alayhi ó jẹ́ yóò wánú hadith Abi Hurairah tí Bukhari gbà wá wípé innakum satahrisuna ala al-imara tí ń bá lọ tán ìjòlórí ìjòlórí oní ọ̀bàtọ̀ pọ̀lọpọ̀ yín jẹ́ ìjòlórí ìjòlórí oní òkòbọ̀ pọ̀lọpọ̀ yín tí è máa parọ́mọ́lọ́ àti ànábì tí è máa yọnu sí ntọ́lọ́mọba àti ànábì tí ò yọnu sí oró ti ń ṣẹlẹ̀ láàrin àwọn mùsùlùmí bákan náà àwa ń sọ ń pa èèmà tí ń bẹ́ nù ṣẹ̀ríà ọlọ́mọba èèmà tí ń bẹ́ nù ìdájọ́ ọlọ́mọba tó fún ànábì sallallahu alayhi wa sallam kí ni ń pè ní ṣẹ̀ríà court ó ní ààyè òdodo ó níbi tí ò ti sí àbòsí ó sì ní ibi tí wọn ti máa ń fi irọ́ rọ́pò òdodo ibi wọn èyí ti gbé àre fẹ́lẹ́bi tí wọn èyí ti gbé ẹ̀bi fún aláre ọ̀kan lùkà tí wọ́n ti gbé democracy lè wọ́n wá ní chief George náà kọ́ wá jẹ́jọ́ lọ́dọ̀ ta ni wọ́n lọ́dọ̀ ìjọba kí aláwa ṣe ọ̀daràn tí wọ́n mú in tí wọ́n fi ṣe tó fi ṣe ìdúró tí wọ́n fi gba béèlì ẹ̀ in tó gbé lẹ́fọ̀ kóòtù ìwé ilé ńlá nǹkan ni tí léyìí tó sì parí tí èsè lé kéke adájọ́ wa gbẹ̀yìn pé ẹni tí mójútó ọ́fíìsì tiẹ̀ lẹ́yìn ọ̀sẹ̀ méjì tí ẹ ti sún ẹ ìgbẹ́jọ́ síwájú wípé òní ìdìwé yẹn olóòfẹ́ yáwó kan báńkì adájọ́ wa lọ fìwé ìyáwó wọ́n wá ń sún ẹjọ́ wájú àṣírí wá tú ọjọ́ tí wọ́n wà dájọ́ ti á pé wọn ò rí kọ́lẹ́ tààtẹ́ ní ilé ìfilẹ̀mà níbo ní kóòtù <laughs> wọ́n wá ní ayé yìí ìsinmi ọwà ń bẹ ṣe mọ́ tó lọ fi yáwó náà in tí ó ń gbà lọ́wọ́ ọ̀daràn tí ó fi wò pé ò lè sá lọ ọ̀rọ̀ tí ń bẹ lọ́rùn rẹ̀ ètí tí ò ti rínú ìlú tó jẹ́ pé adájọ́ tí ó dẹ̀jọ́ tí ó jókòó lórí àga ní ilẹ̀ tí èsè lẹ̀tọ́ ma ní 100 acres ó kù ọ̀sẹ̀ méjì tí wọ́n dàjọ́ ti ralẹ̀ lọ́dún àwọn pásọ̀ ló ralẹ̀ ní bàbá àwọn ńgbà tí wọ́n àwọn kéré ńgbà náà kí fáwọn ní acres káwọn wọ́n gbélé ilé wọn wọ́n kọ́ ọlọ́kọ̀ kọ́ ọlọ́dẹ́gbá kọ́ ní nǹkankan àti lọ́yẹ̀ àti nǹkankan wọ́n jọ mọ́ ó sì lọ́ọ́ bá islord lọ́ọ́ bá lé ilẹ̀ tí ń jà ilẹ̀ tó dáa ní olú àwọn ẹgbẹ́ ìlera ilẹ̀ ìtẹ́ sàǹfààní mbẹ́ ń gbàdájọ́ lọ bẹ̀ ilẹ̀ ìlú à kọ́dà lọ́wọ́ ọmọ yìí kẹjọ́ sá ti wọn ọwọ́ lẹ́ntì ọ̀dàjọ́ ti ralẹ̀ lọ́sì jókòó lórí àga ẹ̀ ń dájọ́ ẹ wá lẹ́ẹ̀ nísìnyí sánmà ní o kèé sí orílẹ̀ ń bí láti forí kọ́ ìdájọ́ ọlọ́run ọba tá a jọ kọ̀yìn sí yẹn ó ní wàhálà tá a bá wo àwùjọ ìntaari ń bẹ ó ní àbòsí ìntaari ń bẹ ó ní irọ́ ìntaari ń bẹ ó ní kìyànà kèé wá ṣèjọba o tí wọ́n bá lẹ́ nìkan ń jẹ́jọba gbogbo ayé ọ̀làjẹ́ ń jọjọba òun kálukú náà mọ bí ṣe ráhámọ́ láàrin ara wa sọ ọmọ máa yà nú ẹ̀sìn ọkọ̀ ilé àtọ́rọ̀ kadà àtijọ́ ń lo sálámà sí mọ́ ti sà primary ni o báyìí ti ń tíì tí o lọ́rọ̀ kadà bèlèbè ọkọ̀ kadà ara mú ìbínú ti dé náà nù kò sí dáadáa tó ń tọ̀ lè ṣe mọ́tò lè wù lórí ìgbọ́rọ̀ kadà ọ̀kadà tẹ́ni tó ń bẹ lọ́rùn pé màsánù òun wọ́n ló tún lọ ṣe tẹ́sì wọ́n ló ti kó tutù àyà láàrin bí ọ̀sẹ̀ méjì ti ń gun ọ̀kadà ni wọ́n tó torí ẹ̀ lọ́ta àwọn ń pa mahasi sharia àwọn èèmà tọ́lọ̀ ń fi sínú ìdájọ́ sharia tá a fi pé tí èèyàn bá ti kú òbí èèyàn ti ń lọ sínú wàhálà tí èèyàn bá ti fi sharia ọlọ́lẹ̀ ó ti dáràn àbòjì kò sì sí ẹ̀ ti dáràn àbòjì èyí tó kù fún náà nú òrùn ọlọ́njọ́ jáde ẹn tí ó di orí orílẹ̀-èdè lẹ́nì tẹ́ ń búra fún ọlọ́run bá ní mú dúró wọ́n láàjọ́ kan ṣoṣo rẹ̀ òun káwà ń ṣàdúà fún à ń ṣàdúà fúnra wa ni torí gbogbo wa la mọ̀ wípé kò sẹ́ni tó lè mọ orú tí ń bẹnu oyún nàìjíríà ní níbi oṣù sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ nú àwọn tí wọ́n sì rí nàrí ti ń lọ wọ́n gbà wípé abirùn ni ó bì Allah subhanahu wa ta'ala ọwọ́ agbàdú èmi àtẹ̀yìn tá àjọ jẹ́ àjọ mọ̀ bí ó ṣe ń pàpúpà bí ó ṣe ń jíwò òlú yìí ọ sọ wípé òun ní ọkọ̀ tó ń gbé fún tó wá bá náà wájú ọkọ̀ tí ó tún wá máa bá lọ náà náà ọ̀rọ̀kọ́pítà tó fi rẹ́ǹtì tí wọ́n lọ fi ń kọ̀ǹkọ̀ ogun tẹ́túbọ̀ wájú rẹ̀ ẹni àmọ́ bí ẹ ti máa sọ̀rọ̀ eléyìí tọ́lọ ń wá ńláwà tí ńláwà pẹ̀lú àánú rẹ̀ tó fi jẹ́ pé nìkan òjókòó ní mọ́sálásí ilé ní kójú síṣẹ́ ìjọba kọjá wípé tó bá ronú tí ó jẹ́ ilé kó bu ẹ̀rìn olówó oṣù mẹ́fà ń bẹ mẹ́rin ń bẹ ẹlòmíì ò tiẹ̀ lè rìn mí ládùúgbò torí kọ̀ mọ́rú rọ́ọ̀lì tó tó fẹ́ pamọ́ tí wọ́n è fún mi kò sí tọ́fọ̀ wà léèlé o sánmà ní o sánmà sánmà sánmà àti tako tọ́lọ̀ wọn bá sọ gbogbo òlù tí wọ́n bá ti ń tàjẹ̀ ilẹ̀ lọ́nà òdì ẹgbẹ́ ó ti tó bí útúbà bíi mẹ́fà bá ní sọ fún ní South Africa o ebi ń bọ̀ àbáwọn ebi kìí ṣe bí kékeré o kìí ṣe kí ni o kìí ṣe bí kékeré jẹ̀máà ẹ wo ìbàdàn wa ìká tó máa sọ tá a fẹ́ máa sọ lọ yìí gbogbo bí ó ti tàjẹ̀ ilẹ̀ gbogbo àwọn tó nílẹ̀ ń bẹ̀ wọn èé fi tọ́ ka wọ́n dúró bọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ wọn gbogbo bí wọn ò ti tàjẹ̀ ilẹ̀ ẹ wo tílẹ̀ ń dà ń bẹ̀ láti di àpẹ bọ́nà ń ṣe ń lọ náà nílẹ̀ wọ́n sí lọ ogun àgbọ̀kọ́yà ni ó ìjàyè ni ó ìkẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ ọ̀rọ̀ náà bẹ̀rù ìpín okókó làmúlòkó ṣùgbọ́n lọ́rọ̀ ìgbọ́tàn ìjàsẹ̀lẹ̀ ń bẹ́ ó sì pa àyàn bẹ́ ọmọ bí ń bẹ́ kòtò sọ́jà sí àgbẹ̀kọ́yà ọlọ́ọ̀bù bẹ̀ kọjá wọ́n ọ̀nà mọ́níyà bá lọ ọ̀nà ṣe èrò ní ìrànlẹ̀ bẹ́ gbogbo bí wọ́n ti tàjẹ̀ lẹ́lọ́ lóòdì ẹ wo bíbẹ̀ ṣe rí lórílẹ̀ náà ẹ wọ́n àwọn èèyàn tí tí wọ́n ń pe àwọn kan lọ́daràn àwọn á sọ pé ẹ̀nì lẹ́yìn rẹ̀ torí pé ànábì lẹ́ǹkì kan nítorí ìfẹ́ inú ti a sì gbọ́dọ̀ ọlọ́run akẹ́kẹ́kẹ́ fún ayé mùsùlùmí ẹ̀gbọ́dísìn náà jihadi ń bẹ nàìjíríà yìí ó náà jihadi ẹnu èèyàn sọ fún yín ọlọ́run lọ yẹn ìfún yín ní gbangba sẹ́ni ọlọ́run wa lè yẹn lè ṣiṣẹ́ nígbà ìrúgba nígbà ìrúgba ẹbí mi ẹbí kí ìsì tó wọ́ iná sàrúlì kí àríkà kó lá in ta fẹ́ gbé lọ lọ́kẹ̀ẹ́sẹ̀ kẹ́ẹ́sẹ̀ ń káwàdà bọ̀tàbọ̀ gbé mọ́wọ̀ rí fọkẹ́ balẹ̀ man of God tó lè ṣe lélẹ́yìn àwọn olè ìwọ tọwọ́ man of God ìwọ ń dálé ni ṣé ọlọ́run rẹ ń lọ parọ́ fún ọ ni àbí wọn ló sí ń tọ́sọ fún ọgbọ́ gbogbo mùsùlùmí bọ́bá jẹ́ pé mùsùlùmí kan tí a ń pè ní aláàjì kìíní kan sẹ́ńbò iná lọ rẹ̀ ìjókòó lẹ̀ tí fi kì wọ́n lẹ̀ gbogbo sẹ́ńbì kì wọ́n lẹ̀ o gbogbo tọ́sísì òun ni wọ́n ti sọ dorin jẹ̀mọ́ àta ní tún nàìjíríà sí wàlẹ́ àwọn mùsùlùmí ni gbogbo ẹnu fi sọ ibi òṣèlú ìsìn bẹ́lọ́n kó fi ti ń bẹ́lọ́dọ̀ olóṣèlú sí àdánwò fún mi ìtumọ̀ ẹ̀ ní kókó wá bùnmi ní nǹkan ìbẹ́lọ̀ rẹ̀ ìsì bẹ́lọ̀ nǹkan jọ rojọ́ lálìkì àmọ́ gbogbo tí ó sì jí lórí ti tèmi tí ó kàn mí ìbọn èmi ni mo sọ tèmi torí àrọ̀nù jura wa lọ n ò ní mẹ́rin àwọn sàbẹ̀ gbogbo ọ̀nà tí ẹ gbà pa lẹ́kún ìbọn àwọn bọ̀rọ̀ mi ń hásìnà àti ṣẹ̀ríà a ní gbogbo ọ̀nà tí a bá gbà pààyàn ní ẹgbà pọ́ńtọ̀n

lọ́ba mọ́kùnrin ẹgbẹ́ rẹ̀ ní ń bá sùn níbi tá a ti yàgbẹ́ ló ń tọ̀ wá gbàgbẹ́ kù ẹ̀ ti sọ fún wa pé ní òṣèré àsìlámù ọ̀nà tí a bá bàbà ni wọ́n bàbà sáwọn alọ́rẹ́ ti géńdé tí ó bò náà sùn ló mú tí èkú ni àbíkí ni tá a fẹ́ sọ a kílíà díẹ̀ gbé eléyìí níjẹjọ orí ẹ̀ náà làwa wà àwa débi ọ̀rọ̀ ti iná èèwọ̀ ni nínú òṣèré àyè kéèyàn ò fi ìyá náà jẹ́yàn ẹgbẹ́lẹ̀ ẹkọ́ gínú ẹ̀sọ́ nù náà èèwọ̀ ni láyọ̀ adìbòbí náà ilà rọ̀bọ́hà ọlọ́run tó ní iná nìkan èló ní agbára àti fi ìyá anẹ́jẹ́ yẹn ṣùgbọ́n tá a bá wá rẹ̀ ń tọ́ lọ rẹ̀ ju ẹgbẹ́ rẹ̀ náà ọlọ́jọ́ yẹn náà ibi abọ́rọ̀dé nìyẹn ká tó tẹ̀síwájú annabi sallallahu alaihi wasallam ọlọ́kàn kẹni kọ́dà ànábì tí ó jẹ́ wípé ó ti tọrọ lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wípé dákun mọ́ tilẹ̀kùn tawba máma ń máa mi lókùrúgbà tí wọ́n bá ti ń mọ ìwọ ọlọ́run ọba lọ́lọ́run ọlọ́run gbàbẹ́ àwọn ọlọ́run sahihayn wa fi ghayrihima من حديث أنس بن مالك رضي الله عنه وارضاه خادم رسول الله صلى الله عليه وسلم أنس بن بني صروي قدم ناس من أكل àwọn يك kan ni wọ́n wá láti àwọn ìran àwọn ukulu ukulu yẹn obìnrin kan ni àwọn tí a ń fi ìran ukulu tí sí ọ̀dọ̀ wọn gangan kèé ṣe ìpìlẹ̀ wọn gangan lẹ́ntí jẹ́ ukulu tí a ń ti sọ̀dọ̀ wọn. ṣùgbọ́n èèyàn wọn lóbìnrin ìgbàtọ̀ ẹni ọwọ́ agbàtọ̀ mú wa lọ́wọ́ ni máa ń fi ìran yẹn tì sọ́dọ̀ obìnrin pé ìyá àbíyè lóbìnrin ọgbọ̀mọ ẹ̀ńdá pé ibnu iyas ibnu qais ibnu abdulmanah ibnu ibnu ad ibnu tọ́bíkọ̀ olóògbọ́mọ ẹni yẹ tọ́ alákùnlé hàn ilé fi fi ti síbi ìran yẹn wà ọ̀rọ̀yìnà àtàwọn àdílé kẹtẹ́ ń pè ní ọ̀rọ̀yìnà àwọn ọ̀rọ̀yìnà àwọn ọkùnrin ìsírè wọ́n tamáwà nábì náà àdínáàlì làwọn àwọn ọ̀rọ̀yìnà kọ̀tọ́ọ̀nù làwọn ṣùgbọ́n ọ̀rọ̀yìnà bátúnù kan náà ní bùjẹ́ ilà tí wọ́n bá pẹ̀lẹ̀kẹ́ ní bájálí láàárín wọn lápẹẹrẹ tí wọ́n bá ní yorùbá inú kan nu yorùbá ó ní jẹ̀bú inú kan yorùbá ó ní kíni o ó ní inú kan nínú yorùbá ó ní kíni o ó lè kìtì àmúbọ̀bá lè níbi tó kù sí o ó sì níbi tó ti dáa ṣùgbọ́n àwọn òrọ̀ yẹn náà bátùrù kan náà làwọn náà nínú wọn làwọn kan ti wá mẹ́dínà nígbàtí wọ́n dé mẹ́dínà ìṣtẹ́wìl mẹ́dínà àrò òkò ni wọ́n wọ́n wọ̀ mẹ́dínà ìṣtẹ́wìl mẹ́dínà àwọn àfáà ni wọ́n mú ìṣtẹ́wù láti bi jẹ́wà gbogbo ẹni àrùn tọ̀bá lè báyàn láti bi pé ìlú ọ̀mọ́ yẹn la ṣùgbọ́n gbà rìsọ́ọ̀tì rẹ̀ ó dé inú lọ́bàyọ wọ́n wọ mọ̀dínà inú wọn bá ń hú gbogbo jẹ́ǹjẹ́ mẹ́kọ̀ bá láàmú ìjẹ́ mú mẹ́kọ̀ bá láàmú nínú ẹgbẹ̀ wá muslim ìstáwọ̀kọ̀ mọ́lì madina tí a bá ní ìtìtàwà ìstáwọ̀kọ̀mà ìtumọ̀ kankana ni wọ́n tún máa lo ìstáwọ̀bala ìlú gbogbo ọ̀nà ní ọgbà bá láàmú wà áwọn àtúbùtúrù wọn inú wọn wá gbẹ̀lúgbẹ̀lú bákan náà tàgọ́ yàrá ti àlùwárò hàn àwọn ohun ọ̀dọ́ mọ́ àwọn wọn ti sì bí ó sì ṣe dé ànábì gbá àwọn tọwọ́ tẹsẹ̀ asilamu wà bá sọ asilam wọ́n gba asilam wọ́n bá yàn sọ asilam wà kíánu fi awàlẹ̀ kùdùmíhìn fi sọ́fà àwọn náà wá wà lára àwọn tí ń gbé inú masalasi ànábì sọ́fà lọ́dọ̀ lọ́dọ̀ wa yàrá ni a máa pè bẹ́ẹ̀ ìntẹ́ẹ̀sì fáwọn àfà òun náà ni wàhálà tó bẹ́yìn tẹ́ ẹ̀fà mọ́sálásí ànábì yàrá bẹ́ẹ̀bẹ́ kèése yàrá tí wọ́n fò giri ma o àwọn tí wọ́n wá kéwú tàbáwọ̀ àjòjì tí wọ́n níbi tí wọ́n gbé òun kálukú wà mú bí ìgbà tí wọ́n ṣe kékeré mọ́síkító ẹ sọ pé bàá nẹ̀pọ̀ ti yí báyìí ẹ̀lò tó kọjú kíbúlà kìí ṣe yíyí báyìí kò sí inú ẹ̀sìn o ibi tá àti lè yí ń bẹ ibi tá èyí tí yí ṣe kí o ibi àti máa pariwo ẹ̀ ti pẹ́ ala kulli hal wọ́n wọ̀ Madina ṣùgbọ́n bí tá a sọ yìí ìkàdì kọ́dé mosquito net ẹ̀ ọ̀rọ̀ àtàrà yìí omugo kan bẹ́ẹ̀ omugo kan bẹ́ẹ̀ bí ẹ ṣe wà Madina ní ní mẹ́sàsà kọ́dà wọlé lọ́ndrẹ́dì táwọn àlejò mí náà bá náà wọ́n ó bá wọn ọrùn ta wá ní ájì ààbò máa wà ọrùn máàmù àfi sọ pé ìmáàmù òní òlò lọ́jù ládùúgbò ìmáàmù òní òlò jẹ́ńlẹ́jù kèéso wú àpò rẹ̀ àmánà wípé ọ̀rọ̀ gbogbo mùsùlùmí ọrùn yín lọ́wà èmi ti lọ ọjà ọlọ́run fún mi lówó mo lérè eh, ó sì yàn ẹ̀rọ àgbà five thousand bá rí àwọn tọ́jẹ́ bíi arìnrìn àjò ustazu èmi ọgbà pòrá ìsì wa o bí wọ́n ṣe máa wá ṣe fún ànábì nìyẹn salawatullahi wa salamu alayhi àwọn èèyàn jẹun wọn mú inú wọn dùn ààrẹ ìbádé inú ara wọn ọgbà mọ́ a wọ́n bá gbọ́dọ̀ sàṣàlámù wa ṣẹ́kẹ̀ o ahwalahum ànábì tó ju wọn o láti gba àti Madina ó ní wà láti ṣẹlẹ̀ o nínú ẹgbà wá lè wà káànà bí mẹ̀dínà ti mú mọ́n tí mẹ̀dínà náà ń bẹ̀rẹ̀ mẹ̀dínà ń gbà náà mẹ̀dínà ìlú kẹtí ọ̀rọ̀rùn láti gbé ni tó jẹ́ pé ọ jẹ́ ìlú tó jẹ́ wípé àjàkálẹ̀ àrùn wà ń bẹ múùmù lọ́dọ̀ lárúbáwá ikú ni wọ́n máa ń pè bẹ́ẹ̀ ikú ọ̀wọ̀ọ̀wọ̀ sábà máa ń ṣẹlẹ̀ pọ̀ níbẹ̀ apá kan náà àfáà ní bìrìsáàmù ní tiẹ̀ ń dáwọ̀ láàmù apákan ní kèsè bìrìsáàmù ṣìrìsáàmù ní dáwọn láàmù gbogbo eléyìn ẹ̀yìn òní díẹ̀ torí wọn ní dílé inú sàárè ẹ̀fì lẹ́fà wọn kéwú ṣùgbọ́n yàtọ̀ mbẹ́lá ní gbogbo ntá nsọ wọ́n sá pariwo gbogbo tí ń ṣe wọn àti inú ti wú ààrẹ ti dé anabi wọ lórí bá a ṣe rí kí la fẹ́ ṣe báyìí ó ṣe ọlọ́wọ́ awú àsọ̀sọ̀ pé e bá ro làwọn kìnnì bá ro bá dara alẹ́ yóò máa sàárẹ̀ bó ṣe pé bá ro alẹ́ náà bá ro yóò ṣe kí ni o yọ́ máa sàárẹ̀ nítorí pọ́ ti ní tẹ́lẹ̀ ìbá sáábà ti ń jẹ ó ti sọ kó tó di pé yọ́ mara yóò ṣe díẹ̀ kí ni ó tó padà ọ̀dà wa amarahum bilqah anabi ni ẹ máa lọ sí ibi àwọn ràkúnmí ọlọ́mọ wà lìkọ́ọ̀rù ọ̀pọ̀lọpọ̀ ràkúnmí tó ṣẹ̀ṣẹ̀ bímọ ṣùgbọ́n ìgbà tó bímọ sí kèétí ìlélóṣù mẹ́ta ìní a máa ń pè lè kọ́ ọ plural nìyẹn singular rẹ̀ máa ń jẹ́ liquha bikẹ́sìrì lam nínú ẹgbà wa mi fa àmọ́ràn bí ibìlì sọ́dákọ̀ ànábì ni ẹ máa lọ síbi ràkúnmí sọ́dákọ̀ apá kan ní ànábì ló ní ràkúnmí o apá kan náà wọn àfáà nínú ẹgbà táwọn rí ràkúnmí sọ́dákọ̀ ni ànábì pè pé kí wọ́n máa lọ ṣùgbọ́n àwọn àfáà kó méjèèjì pọ̀ wípé ràkúnmí yẹn méjì ni tànábì wà lọ́tọ̀ títí ibùdó sọ́dọ̀kọ̀ náà wà ní kíni o ọ wà lọ́tọ̀ ṣùgbọ́n bọ̀ ràkúnmí ìwà bíi bilhadar ààyè kan bẹ ní Madina wọ́n pè ní bilhadar náhìyà àti ó fi wọn hádùú ló fi hududu madina tó pè ní haramu madina ànábì ní almadinatu haramun ma bayna irin ila thawrin man ahdatha fiya hadathan aw awa muhdithan nínú àwọn àfọ́ ládìísì àǹkan gbàtẹ́ wá pé aw awa muhdithan fa alayhi la'natullah والملائكة والناس أجمعين ويوم القيامة لا يقبل منه عدل ولا صرف anábì ní mọ̀ bẹ́lọ́n wípé kọ́bà ń sọ mẹ̀dínà náà di ìlú ọ̀wọ̀ máa báyìí náà eré ní làtàorin atúlẹ̀ pè ní máa báyìí náà láàbà ìlàgọ́ọ̀bà bíi kéèyàn pé sébàdẹ̀rẹ̀ ọlọ́ọ̀bá o láti bẹ̀rẹ̀ tí è dédé apẹ̀ gbogbo ẹ bá láfi ń ké pọ̀ gbogbo àwọn tàn lórí ìkẹ́kọ̀ọ́ inú mi dùn wípé ègún ọlọ́run níjọ́sẹ̀ lórí gbogbo wa akéwò nàìjíríà akéwò sùnrùdíyà lillahi alhamd ọlọ́run sì jẹ́ akéwò dì kò sì ní tọ́ ọgbà náà lòdì gbogbo wọn tó ọba ń wá ọ̀fẹ́ kéwò lẹ̀ lárúbáwá tó wá jẹ́ pé mẹ́dínà lọ́lọ́run ṣàánú rẹ̀ pé kọ́ ọ lọ kọ́ ọ sọ dáadáa èyí tí ó jẹ́ àmọ́ wípé ó kéwure ó làbífì àdébí gbogbo ọmọ wọn mẹ̀dínà yìí tó bá lọ rẹ̀ dárakúdà kan lẹ̀ ń bẹ̀ àbọ̀ bọ́tẹ́lì kan dárakúdà kan lẹ̀ ń bẹ̀ tí wọ́n gbomi rìn àbọ̀ rẹ̀ tó fẹ́ dárakúdà alẹ̀ tí ń lọ ọ̀ràn lọ́wọ́ èpè mú èpè ṣe kí ni o èpè jà mọ́dàkú èèyàn o àníìdìí èyí tánà nípa ti sọ àṣírí ti túnbi eléyìí òun àwọn àwọn bó ṣe ń lọ́mọ̀ ọ̀wọ̀ àti bó ṣe ń láwùjọ ń gbòde ègúti wà lẹ́tẹ̀lẹ́ máa ti mẹ̀dínà lọ́mọ máa ṣe rìkìsí ọlọ́kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ ọlọ́run táwọn òpó wà táwùjọ ṣe wọ́n wá ń dákọ̀ rẹ̀ láàrin ìlú yìí wọn wà á fi dọ́ ọmọ ó ti mọ̀ bí o ti forí gbó kọ́ ọlọ́rẹ̀ ìtúbá torí ànábì ò sinmi tí ìjáde láyé salawatullahi wa salamu alayhi wọ́n dé báyìí gbogbo tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ ànábì wa dáhùn pé kò burú ẹ máa lọ síbi àwọn kìnnì yìí níbo ni wọ́n kún àkìnnì yìí sí wọ́n kún ẹ sí tòsí rèé ààyè táwọn ń pè ní dìlẹ̀ hadari láàrin bẹ̀sìmọ́dínà sí tátù àmúyálì ni six miles ilẹ̀ yóò rìn láti bẹ̀sìmọ́dínà sí àkójúgbò èèyàn ti bó oko padà àdébíwò agbára lòlú àárọ̀ oko ẹ máa lọ sí oko ibi tí àwọn àpò ti ń jẹun tẹ́ ẹ bá wá débẹ̀ wá amarahum ayyashrabu min abwaliha wa albaniha gbogbo ń tẹ́ ẹ máa jẹ ìntọ́ gbọ́dọ̀ pọ̀jù ní oúnjẹ yìí ó ní kẹ́ máa mú wàrà àwọn ràkúnmí àti àwọn àtọ̀ wọn kẹ́ máa mú kẹ́ máa mú ẹ máa mú dáadáa wọn náà gbọ́ ní abá kọrí ọ̀nà nígbà débẹ̀ ẹ̀ńtọ́ jẹ́ ni tí ń da ràkúnmí ànábì jẹ́ yìí wọ́n máa ń pè ní yasar èèyàn dáadáa mi ni yasar o ànábì ọbọ̀sánàbì lọ́wọ́ lẹ́rú ní gọ́sọ́tù bà ní sálábà ṣùgbọ́n gbà tí ànábì mudé mẹ́dínà tó númà rẹ̀ mùsùlùmí tó rí sí sí mùsùlùmí tó rí bẹ́ẹ̀ sẹ́yìn sẹ́ wà kana yuhsinu sọ́ra ọmọ ìrún kí pọ̀ tí ànábì fi ròyìn ẹ̀pọ̀ máa ń kí ibi ò ní bí wàrí ti ń kírun pé a ah! ẹnì kò ní máa kírun báyìí pàdé ọlọ́nkọ wọn náà ànábì látò ní èyí sí ìṣẹ́rú mọ́ ìdìtọ́ fàtánàbì fi àbíkòbúrú ìwọ ni wọ́n máa bá mójútó àwọn àràkùnmí tí àwọn ẹlẹ́ àfi máa fi wàrà rẹ̀ sóúnjẹ ńlẹ̀ mi mọ̀ bẹ́ ọlọ́lẹ̀ eléyàn mójútó dúkìá mi ànábì ló fi wá wà ní bilhadar ẹ̀ ń pè ní yasaru yìí ọ̀dà. La ilaha illallah. wọ́n kọ̀ rí bẹ́ẹ̀ yasaru ní ẹ̀yìn ànàbí lò ní káwà bọ́ ohun ṣùgbọ́n náà rí bá ṣe rí ó ní àwọn máa mú níbi àwọn ará ràkúnmí ká sì máa mú ìtọ́ wọn àti ti ràkúnmí sọ́rákọ̀ àti kankan ó ní pẹ́pẹ́ àṣátọ́dún sí ọlọ́run bá ní ó ságbà wọn láàyè yọ́lọ́bà fún wàrà ràkúnmí wá ìtọ́ rẹ̀ òní jí wọ́n mú wọ́n mú nígbọ̀ ìyá wọn bá ń chẹ́ńjì gbogbo àwọn nǹkan burúkú tí ń bẹ́nu wọ̀nyí ni wọ́n bá ń yà dánù ni wọ́n ń tọ̀ dánù falamma sọ́hù ìgbàrà wọn yá inú ìwáyà mi wà rọ́jà at ilayhim alwanuhum àwọ̀ wọn padà sí bí ẹ ṣe rí àkọ́kọ́ tí wọ́n fẹ́ fi sàn nábì lẹ́sẹ̀ ni wípé qatalu ra'ya nàbí sallallahu alayhi ni wọ́n bá mú yàsáàrù wọ́n ní pípa lọ̀rọ̀ rẹ̀ ah pípa bó nígbà wọ́n pa wọ́n kọ́kọ́ fìyà jẹ́ wọ́n wá gé ọwọ́ rẹ̀ ọ̀tún wọ́n gẹ́sẹ̀ rẹ̀ òsì wọ́n wá lọ rè mú èso wọ́n wá lọ rè kìbọ̀ náà nígbà tó pọ́ tó dàbí ẹ̀yẹ náà wọ́n wá fi létí róòfù tó dùn rẹ̀ fọ́ wọ́n lọ rè mú ẹ̀gún sanga wà gọ́rọ̀ zúwò fi lìsáàlì yìí wọ́n fi kàáhàn rẹ̀ mọ́lẹ̀ kó mọ́ bàá máa ké orí ìtìlẹ̀ ìgbà tí ọ̀nàdúrà nàbí ìwọlé pọ́ máa pe kẹ́límà kan bẹ́ẹ̀ kẹ́límà kọ̀ kẹ́límà ní wọ́n bí gbèyàn fi èso báyàn làhán mọ́lẹ̀ wọ́n wá fi èso gbóró létí ró fún wọn pàǹpà púpà wọ́n stáàkù anam ojú ẹsẹ̀ ní ọba bọ́ọ̀bì àwọn àkùnmí yìí ràkúnmí nínú ẹgbẹ̀ wá mi wọ́n ní 15 ni wọ́n ala da hal bí ẹsẹ̀ ń dàwọ̀ ẹnu sáàkù lọ́dọ̀ lọ́gbàwá ó ní àṣẹ́yìrù àṣẹ̀ríhù aláànífù irin tó yá tí ò wà múrọ̀rùn náà ti abẹ́ o wọ́n ní ẹ̀bí ewúrẹ́ jẹ́bọ̀ ọjà kò sí nǹkan kan lé olùwẹ̀ níjọ́ wọn fẹ́ràn ìta bóyá rí nǹkan fi ṣètò lé ẹ̀rọ tọ́wọ́ ti ten thousand naira wọ́n wá ń ní one five látàárọ̀ dalẹ́ wọn ò rẹ́rìn ìta wọn ò rọ́jà náà ni wọ́n wá fẹ́ máa mú ẹran bọ̀ padà nílé nígbà tó lagídí pé òun ò ní ah. sọ ọmọ tó gbé ọdọ́jà ewúrẹ́ lòun ọ̀ma ọwọ́ lóòtú lè padà lé o ò sì dówó ẹ̀gbí tó wà jẹbọ ọjà ọ̀tọ̀ ní okùn tí ó fún ọlọ́rùn ọ̀tọ̀ ní ẹgbà tí màá tò sí olórí wọ́n máa kó igi bò wọ́n máa wọ̀bọ̀ lé ẹbí lọ́jẹ lọ òsè náà imú dọ́jà tàṣí wulé yá wájú yìí àìríta inú yìí ń tọ́jẹ wọ́n wá ń da gbogbo ràkúnmí lọ pẹ̀lú eré nínú ẹgbẹ̀wá mi ṣùgbọ́n ẹnu padà kó wọ́n ti dúkan jẹ́ nù ràkúnmí 15 okù 14 ṣùgbọ́n ẹni tí ẹ̀pà wọ́n ti pa anábì òkùnkùn mọ̀ nkankan salawatullahi wa salamu alayhi nítorí pé ń bá fi hàn ní màámà ọwọ́ ní àdúgbò àwọn máa sọ buhari tó wọlé o ìmáàmù kẹjì jọ́nà ní ẹsọ wa gbé ẹwọ buhari náà wọlé wàyẹ máa wo wọn ò ṣe sọ́njọ́ ti títà kọ́kọ́ wọn ò sọ́njọ́ kí ni o báyìí máa mú ti àgbómi tí wọ́n èwẹ̀ tí wọ́n bèèrè pé eléwọ̀n obìnrin inú ẹ̀yọ́ bẹ̀rẹ̀ ìkẹ́kọ́nà wọn bá ní túnṣe mẹ́lẹ́bẹ̀ bíríjì mẹ́rún látàgùn mẹ́fà ni ó ti dé yọ́ ma wá polówó oògùn ọ̀tajà òkà ànábì bí ṣe máa ń wínú gbogbo yẹn lẹ̀ gbọ́dì sí ẹ̀rí yẹn kẹsẹ̀ sí o ṣé n tọ́ bá jẹ́ nǹkan ọ̀tajà sí ẹ̀ máa polówó ẹ̀ n tọ́ bá jẹ́ oògùn ọ̀tajà ṣé wọ́n gbọ́dọ̀ polówó ẹ̀ ṣé bí àwọn èèyàn náà máa káàkiri ilé ibi nǹkan ní ọ̀fọ̀ yẹn wà rẹ̀ ohun ìmọ̀ tí a polówó ohun ẹ̀ ti há in tí ọ̀tá ọjà sẹ́ ó wọn lagolo náà lórí pé ẹ wá rà ó nípa onílàbọ̀ ẹ wá rà ó. ọ̀dà fẹ̀tí àlùkọ́bà fi àwọn ènìyàn nígbà táwọn ẹbí ọgbọ̀ sọ̀rọ̀ yìí ọwọ́ àárọ̀ ni àtẹ́kẹ́ lójú ẹsẹ̀. ànábì wàá gbé ogún àwọn tí wọ́n mẹ́ẹ́sẹ́gùn pẹ̀lú eré ó gbé ogún jáde báwọn ọ̀sàwọn ní ọ̀sọ̀ hábà ọwọ́ amẹ́ntà ń pè ní kúrúzù ibnu Jabir al ọkùnrin ni rọ́dí aláwọ̀ tánà rọ́dọ̀ ó ní wọ́n ni ọwá líìdì wọn tá a bá fọ́ kún àwọn ogun ó dì mélòó ogun lẹ́lẹ́ ẹyọ eré eré ní ẹgbà bọ́ọ̀ wọ́n wá ń lé àwọn èèyàn lọ títí títí ṣé wọ́n wá rí wọn ṣé wọ́n bá wọn kí ni tó gbẹ̀yìn ọ̀rọ̀ yìí ibo là ń lọ ibi à ń lọ náà ni wípé ẹnì kéèfì ìyá náà jẹ́ èèyàn àyàfẹ́ tó níná ṣùgbọ́n kí ni túmọ̀ hadithu yẹn àti ntọ́wá ń pa pé nọ́ọ̀sọ̀sá mùsùlá ànábì ní ẹ gbọ́dọ̀ pààyàn ń pakúpa pé ó kú ti tọ́ sí kú kẹ kọ́kọ́ yọjú ọ̀tún ẹ̀ lónìí ẹgẹ́ àtàǹpàkò sí ẹ̀ lọ́la ẹ gbọ́dọ̀ dẹ̀rú ẹ̀wò bí àwọn onímọ̀ rahman níbo lọ̀rọ̀ yìí forí sọ kí ni àwọn àdájọ́ tó sàpamọ́sá bẹ̀rẹ̀ ibẹ̀ ni kútùbà ó ti bẹ̀rẹ̀ fil jumaatil qadima in kana fil umri baqiya.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 فشريعة الله هي الطريقة الوحيدة الموصلة إلى الله الموصلة إلى الجنة الموصلة إلى رضوان ربنا سبحانه وتعالى كل من رضي بالله ربا وبمحمد رسولا وبالإسلام دينا لا بد أن يرضى بأحكام الله وشريعته فمن محاسن شريعة الله أنها شريعة سمحاء غراء ليس فيها إلا عدل ليس فيها باطل لذلك كان رسول الله صلى الله عليه وسلم يؤكد على هذا الموضوع فيما جاء في الصحيحين أن كل شرط ليس في كتاب الله فهو باطل ولو كان مئة شرط وفي رواية ولو كان مئة مرة عباد الله قد كانت هذه الشريعة تعتبر المماثلة في استيفاء القصاص فكل من قتل غيره بطريقة فإنه يقتل بها إن قتل غيره بسيف يقتل بسيف وإن قتله بخشب سيقتل بخشب وإن قتله بحديدة فإنه يقتل به بحديدة ولكن إذا حصل القتل بطريقة محرمة شرعا هل تعتبر مماثلة في استيفاء القصاص هذه المسألة عند أهل العلم عباد الله قد استوى فينا بما يغني للعادة في هذه المسألة ولكن عندنا حديث ثابت في الصحيحين من حديث أبي هريرة ومن حديث علي بن أبي طالب رضي الله تعالى عنه أن الله سبحانه وتعالى ما أذن لأحد أن يعذب أحدا بعذابه لا ينبغي لأحد أن يعذب بعذاب الله كما صح الرسول صلى الله عليه وسلم أنه لا يعذب بالنار إلا رب النار عباد الله فإن رأينا جانيا مجرما قتل إنسانا غيره فحركه أو فأحرقه بالنار هل يحرق أو يغرق بالنار هل تعتبر مماثلة في استيفاء هذا القصص ففي هذا تدور هذه الخطبة عباد الله واعلموا أن رسول الله صلى الله عليه وسلم نبي الرحمة نبي التوبة ولكن قد رأينا استنباط ما صححه أهل العلم في هذه المسألة فيما جاء في الصحيحين بل رواه ورواه الجماعة والمراد عندنا بالجماعة بهذا القول عندي أهل السنن مع أهل الصحيحين قد روى هذا الحديث الإمام بخاري ومسلم وابن ماجه والترمذي وابو داود والنسائي من حديث انس بن مالك رضي الله تعالى عنه وارضاه في قصه وفد وفد على رسول الله صلى الله عليه وسلم من أكل وأكل إنما نسبوا إلى امرأة حضنت ولد عوف ابن إياس ابن قيس ابن عوف ابن عبد مناه ابن عاد ابن طابخة فلما تغلبت عليهم نسبوا إليها ولكن هؤلاء من أكل والأخرى من قبيلة كبيرة وهي أرينة وأرينة بطن من بطون بجيلة فكل بجلي فكل بجلي إنما بطن من بطونهم أرينة، لذلك جاء عند بعض الرواة هذا الحديث بالشك وبدون شك عند بعضهم أنه قدم ناس من أكل أو أرينا وفي بعض الروايات قدم ناس من أكل وأرينا على رسول الله صلى الله عليه وسلم فاجتووا المدينة هاي كرهوا الاستقامة كرهوا الإقامة بالمدينة استوخموها واستوبلوها بما كان بالمدينة من موم وسرسام وشرسام هكذا اشتكوا إلى رسول الله صلى الله عليه وسلم وأسكر صلى الله عليه وسلم إلى شكايتهم وماذا جرى بينهم وبين رسول الله صلى الله عليه وسلم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 وعلى طاعة رسول الله صلى الله عليه وسلم لكنهم اشتوا المدينة أصابهم مرض الجوع وعظمت بطونهم وتغيرت ألوانهم وشكوا أحوالهم إلى رسول الله صلى الله عليه وسلم وفي رواية أنهم طلبوا من رسول الله صلى الله عليه وسلم أن يأذر لهم أن يلحقوه بإبل الصدقة أو بلقاء رسول الله صلى الله عليه وسلم فإنهم أهل البادية فإنهم أعراب لعلهم يعالجون مرضهم بما اعتادته أجسادهم من شوب ألبان الإبل وأبوالها فبهذا أدر لهم رسول الله صلى الله عليه وسلم بلقائه ولقاء الصدقة لكنهم توجهوا إلى إلى مكان الذي كانت هذه اللقاء فيه وهو ذي الحذر هذا وهو ذو ذي الحذر هذا المكان من ناحية قبى قريب قريب من عير وبينه وبين المدينة ستة أميال ولكن لقوا رأي النبي صلى الله عليه وسلم يقال له يسار رضي الله تعالى عنه أرضاه أخذه رسول الله صلى الله عليه وسلم عبدا من جزة بني ثعلبة فلما رسول الله صلى الله عليه وسلم يحسن الصلاة أعتقه رسول الله صلى الله عليه وسلم محبة له أنه يحسن الصلاة التي كانت قرة عين رسول الله صلى الله عليه وسلم فبهذا جعله رسول الله صلى الله عليه وسلم رائيا للقاء عليه فكان يسار استقبل وفود النبي صلى الله عليه وسلم واستقبل ضيوف رسول الله صلى الله عليه وسلم بكل استقبال ورحب بهم بكل ترحيب ولكنهم أخذوا يشربون من أبوال الإبل أخذوا يشربون من ألبان الإبل فلما صحوا ماذا فعلوا ماذا فعل هؤلاء صحوا فلما أرادوا أن يجسر صلى الله عليه وسلم إليهم إنما أمدوا إلى راعي رسول الله صلى الله عليه وسلم يسار فقتلوه وكحلوا عينيه وسملوا عينيه وسمروا عينيه بمسامير محمية بالنار فلما أحميت هذه المسامير بالنار كحلوا بها عينيه حتى فقعوا عيني وذهب نور بصر نور عيني فلما فعلوا بهذا هذا قطعوا يده اليمنى ورجله اليسرى ثم غرزوا الشوكة على لسانه هكذا قتلوه تقتيلا وقطعوه تقطيعا فلما قتلوه ما جاء رسول الله صلى الله عليه وسلم خبر فعلهم القبيح إلا في أول النهار وبهذا بعث رسول الله صلى الله عليه وسلم سرية في طلب هؤلاء وأمر عليهم قرزا ابن جابر الفهرية رضي الله تعالى عنه وارضاه ومن هنا نقف وبيوم من الرحمن وإن كان فيلم البقية نستمر في هذه القصة ونستنبط ما فيها من الأحكام الشرعية ما فيها من محاسن هذه الشريعة نسأل الله الرحمن رافع السماوات بغير أمد أن يجعلني وإياكم ممن يستمعون القول فيتبعون أحسنه اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا عز الإسلام والمسلمين اللهم ربنا عز لسر المسلمين ودمر آداك أداء الدين اللهم دمر الكفر وآله اللهم دمر الكفر وآله اللهم ربنا عليك باليهود والنصارى الذين يقتلون أولياءك ويسدون عن سبيلك اللهم ربنا عصم عددا واقتلهم بردا ولا تبق من أحدا اللهم ربنا عليك بأدائك وأداء الدين الذين يسدون عن سبيلك اللهم إنهم لا يجزونك اللهم اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا لا تولي علينا شرارنا اللهم ربنا آمنا برضاك فأنت رب الرضا ورضاك مطلوب عندنا يا أجود الأجودين اللهم ربنا وفقنا في جميع أمورنا فإنك على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا وحد صفوف المسلمين واجمع شتات المسلمين اللهم ربنا طهر قلوبنا وطهر آمالنا وطهر أجسادنا ظاهرة وباطنة وأخلص لنا أعمالنا وجل أعمالنا مخ لصة لوجهك الكريم وأنت على ذلك قدير وبالإجابة جدير اللهم ربنا وفق هذه الأمة اللهم ربنا وفق هذه الأمة اللهم ربنا وفق هذه الأمة اللهم طلبنا منك أن تجرى زمام هذه الدولة على يد رجل من المسلمين وقد تقبلت دعواتنا اللهم ربنا حقق أهدافنا وانصر السنة اللهم انصر سنة نبيك اللهم انصر سنة نبيك بهذه الزمامة التي انتقلت إلى عبد من عبادك المؤمنين اللهم ربنا كل من أراد بديننا بنسائنا وبكتابك وبنبيك بسوء اللهم ربنا عرضوا للفتن وجل كيده في نحره وجل يتمنى الموت ولا يستجاب له اللهم ربنا اللهم ربنا أنت رب التوبة وأنت رب المغفرة آملنا بما أنت أهله فأنت أهل التقوى وأهل المغفرة ولا تؤمن بما لا أهله فنحن أهل الذنوب والمعاصي اللهم ربنا لا تحرمنا خير ما عندك بشر ما عندنا يا أجود الأجودين عباد الله واعلموا أن ربكم سبحانه وتعالى أمركم بأمر بدأ فيه بنفسه وثنى كذب وخلق بكم قال الله سبحانه وتسامى أعوذ بالله من الشيطان الرجيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلوا على نبينا محمد صلى الله عليه وسلم المبعوث رحمة للعالمين القائل في مقولة الصحية الثابتة من صلى علي صلاة صلى الله عليه بها عشرة اللهم ربنا صل وسلم وبارك على الكريم نبي التوبة نبي الرحمة أبو القاسم خليل الرحمن اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا